Thank you. nǹkan tá a fẹ́ pátápátá gbogbo ẹ̀ lónìí. thank you sir. gbogbo ẹ̀ lónìí. ẹ ṣe kí n sá. bọ́ ọkọ tó ṣẹlẹ̀ ni pé o ò nílé iṣẹ́ ní kọ́ńpìlì wa. Ah! ṣé kò sí sá. kò sí kankan. torí èmi tí mo jẹ́ manager fún ara mi bsc ni mo ní ìwọ tó lè wọ́n túnṣe bá wọṣẹ́ o bsc pẹ̀lú masters lórí lọ́wọ́ automatically tó bá dé gbà ẹ́ sí kọ́ńpìlì táwọn ọ̀gá tó ju èmi lọ bá dé bí wọ́n máa ní kébìrì dè fún ẹ lórí síìtì tèmi kí wọ́n wá jókòó síbẹ̀. Ah, ọlọ́run ò ní jẹ́ kẹ́ irú ẹ̀ sá. ọdún tí mò ń fẹ́ ní rírú ẹ̀ ló máa fi tètè wà máa lọ sílé àwọn sẹ́kẹ́tì òbúrò bọ̀. ẹ jọ ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ wo ọdún karùnún lélẹ tí mo ti ń káàkiri tí mi ò ríṣẹ́ kọ́ńpìnì yìí ló jàjà pè mí padà tí mo dẹ̀ ti ní òbò pé ẹ máa gbà mí ọlọ́run mo fi bẹ̀yẹn ṣàánú mi. ah ìkárí ọmọ kò burú sa bóyá iṣẹ́ ti mi pé ọgbà iṣẹ́ ti mi ọgbà gbé fún ọ bóyá iṣẹ́ ti mi. mo jẹ́ clean up ní ìwọ̀n tẹ́bá ní ìwé tẹ́bá lè fi mí sí ma bẹ́sà ẹ jọ. bàbá yìí cry are you alright stand up stand up stand up stand up mama lọ tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bò mí tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bò mí máa pè mú nọ́mbà ẹlẹ́sọ̀ gbọ́ má bá wọn sọ ní ti ní ọ̀dà ọ̀sẹ̀ kan ti kiri bẹ̀rẹ̀ ìjọba olùyẹ pé o ti gbọ́ stop your number ọ̀ tó bá dẹ̀ mú fífi tètè kọ́ wá rí mi létà kọ́ńpì olè iṣẹ́ ń bí down down dídí dídí next down next down now next ṣe ẹni tí ń pè é next. ẹni ọlọ́run bá bùn kó bùn mi ẹni ọlọ́run bá bùn kó bùn mi àwọn ò ní gbójú lọ́wọ́ yín o ìmọ́lẹ̀ yín ò ní di fíafíá o gbogbo nǹkan tẹ́ ń wá ẹ mọ̀ rí o ẹ ṣàánú mi nítorí ọlọ́run ọ̀nkú ọ̀nkú ẹ jọ ẹ ṣàánú mi ọmọ aráyé ò ní rí di yín ọmọ aráyé ò ní tẹgbà fún yín lóúnjẹ nǹkan tí nǹkan fi jẹun ẹ ṣàánú mi. bóyá ló mọ̀ pé gbogbo alájọ nílò aláàánú ṣé tèmi bá lówó lọ́ọ́ máa máa fẹsẹ̀ rìn káàkiri inú òrùn tó ń gbóná bí iléeṣẹ́ búrẹ́dì yìí. ọ̀nkú ẹ̀ bá tọwọ́ bá pọ̀ bó ṣe iye kí iye yín gbà. ṣé lè wá òkè ṣá jọ kó sì kó bàbá ah, ah. wèrè ni bọ̀bọ̀ ìṣá ah, wèrè ti rìn rìn rìn rìn orí ti pa ọ̀dẹ̀ ń wáṣẹ́ káàkiri nílẹ̀ wa yìí ó dé Kàdúná kó tó ríṣẹ́ ó rí bàtà ẹsẹ̀ bí kankan sùn wèrè òun wáṣẹ́ kiri ní àsìkò tá a wà ìwòye lè ríṣẹ́ tó èmi tí mo tọrọ owó lọ́wọ́ èyí tó bá mọ̀ nǹkan tí mo read I'm a BSc holder tó bá mọ̀ I graduated from the best university in Nigeria ọ̀dẹ̀ òṣì ó wá sọ pé òun wáṣẹ́ ọ̀gá lọ mọ̀ pàápọ̀ wọn ṣàfọ́jú Eh, eh, eh, somebody is coming èèyàn ti bọ̀. ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹni ọlọ́run bá bù kó bù mí ọkú ẹjọ ẹni tí kì í fi jẹ. kí ló ṣe bọ̀bọ̀ ẹ báyìí kí ló ṣe ẹ̀ṣẹ̀ fẹ́ máa fún mi format ni ẹ èmi kan lo format ní street òun mo fi ń jẹun àwèrè ah, yá ẹ o tún lo panda kò ní dáa fún ẹ ọgá kóṣì lọjà rẹ. Ah, ọkú mo gbé wá lu ya ànọ́mà kò sẹ́ni tó nọ́mà nàìjíríà yìí. ẹni ọlọ́run bá bù kó bù mí ẹni ọlọ́run bá bù um, brother man ẹ jọ hmm? picture yẹn ẹ bá mi edit detail gan kẹ fòróró sí kó dín bí ṣàwámà. o ṣe ṣàwámà lọ mọ. ọlọ́run àṣà ṣàlọ́ ló ń jẹ́ kí pákéjì ń pa ẹ́. Ah, eh, my guy ìpolówó làgùn mú owó mo ṣe drop ep ní lap life and prosperity ó boom so èmi gan gbọ́dọ̀ máa gbà sí kó máa tẹ̀lé eh, ẹ̀wọ̀n fresh out mi dẹ̀ ní fẹ́ miss out lórí àwọn girls yẹn náà. <laughs> kò sí wàhálà trust me pictures are ready lọ́la bí mo ṣe sọ eh. but na money dey ginger mi owó ni kọ́kọ́ i don see alert you go get your pictures tomorrow. Mm, eh, owó yẹn eh, mọ̀pá yẹn máa ń ṣe náà máa ń ṣe síra nìyẹn my guy so kó ṣáà ready lọ́la kó ready lọ́la owó yẹn máa wọlé ó kéré trust me yóò ṣe problem alaye transfer ni kókó tí bá ti the last time ṣe mọ̀ pé o jẹ mí ló mọ yóò mọ iye days tó tẹ̀ kó tó san so if i no see transfer you no go get your pictures but mami sure ko ready sha. ẹ eh, eh, àjọ ń ṣe síra ni eh, èmi náà ló bójú jẹ ẹ have a great day my guy. all right you too bro <laughs> mr packaging oh my god. ah ọ̀rẹ́ ah dàpọ̀. báwo ni iṣẹ́. má sọ fún mi pé o ti ń wáṣẹ́ tó ilé mi. Ah. aṣojú. dúró náà ṣé lárìnká ò kì í so ẹ̀ ṣó fẹ́ kú sórí ká máa rìn kiri. kí ni mo wá fẹ́ ṣe wọ́n ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lè kọ́nà. nǹkan tó lè ṣe pọ̀ yes a ní kó wáṣẹ́ ọwọ́ kan kò ṣe ó insist ní rárá there are so many things you can do. fẹsọ kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí irú iṣẹ́ wo lèmi graduate fẹ́ lọ máa fi àgbàlagbà ara kọ káàkiri at this time and age. okay. oh ṣé torí ìwọ dẹ̀ mọ̀ pa kámẹ́rà ó dẹ̀ ti ń fi photography jẹun láti gbà tá school. yes torí pé mi mọ̀ pa kámẹ́rà torí pé mo jára mi jọ sọ fún mi tó bá yẹ kí bóyá mi ì níṣẹ́ ọwọ́ tí mò ń ṣe kiri open studio ṣé màmá rìn kiri bó ṣe rìn kiri ni wọ́n pọ̀ jù náà nà òun náà ti di gym instructor ó ti níṣẹ́ tó tó fi ń fìdá rẹ̀ ó ti ní lọ́wọ́ ìwọ rè wàá náà ń wáṣẹ́ kiri officer officer and ever since tó ti rìn kiri náà jọ sọ fún mi kí ni nǹkan torí ó ò ríṣẹ́ kankan náà you've been working all day iṣẹ́ wo lórí wàá kàn máa rìn kiri ó sọ̀rọ̀ ẹ̀dí láàrin kà. kò tiẹ̀ kọ̀ wá yé mi mọ́. ló ṣe máa yé ẹ ló ṣe máa yé ẹ ṣé èyí tó ṣe máa ń dùn mí jù nínú ọ̀rọ̀ ẹ̀ ni pé gbogbo fúnra rẹ̀ àti fìdá ara ẹ̀ gan kò tí ì rọrùn ó gbéyàwó àtọmọ sílé báwo lè fẹ́ máa ṣe. pẹ̀sọ̀ kí ló dé tó ń sọ̀rọ̀ sí mi báyìí náà. Ah, mo ti sọ̀rọ̀ jù ah. má bínú. ṣé torí mo dẹ̀ ti ṣe mistake fún mọ́ni lórí ìgbà táwọn service ṣé kí n dẹ̀ wá lè dànù ni. whatever ṣúṣà ti jẹun. Ah, oh, oúnjẹ kẹ ni mo ti fẹ́ rí o ṣé ẹ̀ tí ẹ̀ la fẹ́ sọ ni kò sí nǹkan kan tèmi àti fámìlì mi fẹ́ jẹ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀. ó ti yé mi kò ṣàfihàn ìjọ jẹun tó kéré ọ̀rọ̀ kò ṣá. Ah, àgbà mi náà ni. kò sí wàhálà ṣèké two k ni èmi á fún ẹ àmọ́ tèmi ṣáà ní pé tó bá ti yí ẹ dáa ogbó tí mo fẹ́ máa calculate ẹ o tó bá ti kó oríṣẹ́ wàá sọ with interest o. kò sígbà tí mi ò ní fún ẹ lówó ẹni bá ti ríṣẹ́ náà. ẹ kò sí wàhálà ọmọ wa náà ní àpá àkúmá àmọ́ ẹyẹ tó ṣú ẹ àmọ́ nínú kòsíkòsí tọ́wọ́ wa náà a máa tó fún ẹ gbà. o ṣe ọmọ náà ló kún máa ń gbà mí o ṣe ilé àtiwá náà fi ṣe nǹkan lálẹ́ yìí a lè ṣe máa jẹ́ lọ́la náà afa báwo lè wá ní gbogbo nǹkan sílé. àwọn wà lẹ́nu ọ̀sùn ti wá o. wọ́n ń pawó náà. careful. Careful, careful. Abúlé o. Ah, darling, ẹ káàbọ̀. Nǹkan àtọ̀rọ̀, ó yá kí bàbá ẹ sọ pé ẹ wọ́n káàbọ̀. Ẹnì, báwo ni? Welcome Dade. Ó oh, kí ni, báwo ni? quiet is you? Ah. Yeah, I'm gàrí ẹ̀. lọ́lẹ́ báwo ni you wá. Who? I was rejected. Again? ìjọ́ wo la wá fẹ́ ṣe gbogbo eléyìí dábàá ẹ̀. kò tiẹ̀ wá yé mi mọ́ bóyá kì í dẹ̀ sọ wípé àdúrà tèmi àti ẹgbà ni kò tó ni. you don't say that àwẹ̀ àtàdúrà wo ni ò tó ṣé dìgbà tá a bá fi àwẹ̀ tá a bá fi fúnra wa ní ọ̀sà ni kí ló ṣẹlẹ̀. ti pé kí n dẹ̀ lọ bá ṣe máa tó sọ pé mo máa fẹ́ mi kóun lè fún mi iṣẹ́ yìí. never you dare not o má nínú bí mi o rárá ti ń kàn mí bí mo ṣe ń bọ̀. má bínú nínú ọkàn rò ní yáì ti pọ̀ jù ṣùgbọ́n wọn náà ṣàmọ̀ pé gàrí tó kù lé ni mo tọ́jú títí dìsìn kí ni àtọmọ yẹn lè jẹ ká lè lọ fi sùn ẹ ọjọ́ wo la fẹ́ continue báyìí. bí mo ṣe ń bọ̀ ń sin mo yà sí studio fẹsọ̀ ìdẹ̀sán fẹ́ gba two k kọ́ lọ́wọ́ pé a lè fi wá nǹkan ṣe torí mọ̀ pé mi ò fi kọ́ lẹ̀ bí mo ṣe ń jáde. two thousand ah mo mọ ọmọ ọmọ ilé ìtura kanga àtìlá. èmi ti ẹ̀ kó sí. wá wá wá ṣe gbẹ wá ní wá wá jẹ. ìṣòro ó dà ok mo ti rí. Mm ilé náà dà. aṣọ àtọwà àti jẹun lè lọ sọdà. bẹ́ẹ̀ni bóyá kò gba ṣíbí lọ́wọ́ ọmọ ẹ kò jẹ díẹ̀ mi tó fẹ́ mú gbogbo ẹtàn bá. bá ò rẹ ní bàálà ọ̀la á bá ò rẹ ní bàálà. Ah, darling hmm? kí ló dé kí ló ń ṣe ní pálọ̀ o wọlé wá sùn ni. mi ò sùn jàre mo rò kàn mí. Ah, kí ni nǹkan tó dé. kan ró gbogbo ẹ̀ náà ni ọládàpọ̀ ṣé inú ìṣá àti ìyàyé la máa kú sí ṣá. ọlọ́run ò ní jẹ́ ká rẹ̀ ojú òkè ń pọ́n kó má la ó dá mi lójú pé a máa là dandan ni. nígbà wo torí kò yé mi ni ọládàpọ̀ ìwọ náà wò ó Eh? ìwọ ò ríṣẹ́ rárá rárá òun sapá òun ṣe gbogbo ẹ̀ èmi dẹ̀ rí ọ́fà kan ó ṣe jẹ́ kí n lọ bá Mr. Tíṣafẹ́ kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe lẹ́ẹ̀kan kó dẹ̀ fún wa ní at least kó tiẹ̀ change level wa ẹ̀ ṣé gbogbo bíbá yóò sú wọ ni. mi máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu o fẹ́ lọ ṣe àgbèrè torí iṣẹ́. àgbèrè kọ́ o. Ah. àbí o ti ní plan àti divorce mi ni. Ah, ah. kí la gbé kí lè jù ah, divorce ẹbí ti bá o nù náà ó kàn jẹ́ pé gbogbo ẹ ti sún mi ìyà yìí ti pọ̀ jù jàre èèyàn ò bẹ́gbẹ́ pé gbogbo àwọn téèyàn jọ lọ sí school téèyàn bá rí wọn èèyàn máa sá káàkiri. let me tell you something ó dá mi lójú wípé ọjọ́ kan Ọlọ́run máa dá wa lóhùn let's keep hoping èmi dẹ̀ tún rò nǹkan kan. ṣe tún nìyẹn. mo rò pé bóyá ká lọ ṣáájú ìsọ̀rọ̀ ara wa. what. water and garri ni kí ni kí ni mo sọ. àwa ọmọ onígbàgbọ́. ìgbà yẹn kọ́ ṣé mo ní kó wá lọ kán epo sórí èṣù ni àbí mo sọ pé kó wá lọ bọ̀rìṣà ṣé bí mo ní pé ká wá lọ ṣe àjò ni. ẹ jọ kí wàá ní ìtumọ̀ àjò. àjò pé oríṣiríṣi ṣé bí ìtumọ̀ àjò kọ́ ni pé àwa kàn máa ṣiṣẹ́ àṣírí bíbò ọṣẹ àánú àbí ọ̀ǹtú dàgbàsókè omi àṣeyọrí oríṣiríṣi lèèyàn lè ṣe ájú ò gbogbo yẹn náà mi ṣáà ní pé kó wá lọ ṣògùn owó. incredible. don't even credible me one bit ikán ló máa fọwọ́ mú o inú kí lọ bá mr G, fẹ́ kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe àbí ká lọ ṣáájú sọ̀rọ̀ ara because ó ti sú èmi o ah kí ló dé ah sọ́ni kèmí wá jẹ́ yàkú ni bẹ́ẹ̀ jẹ́ ká lọ bu yẹ̀pẹ̀ lé àánú ni jẹ́ ká ṣàṣe kan. bá ò rẹ́ ní bàálà ọ̀la á pẹ́ bá ò rẹ́ ní bàálà. ẹnlẹ tí bá gbọ́ yíyé ẹlẹ́fẹ́ ṣe àájò. bẹ́ẹ̀ ni bàbá àmọ́ kò kì í ṣoògùn owó. padà ta ni bọ́ ọ sọ̀rọ̀ oògùn owó àájò mo fẹ́ ṣe fún ọ ájò bí àṣírí bíbò tí màá fi máa rá láàánú mo la fẹ́ ṣe. àṣírí bíbò wọn á pè é kì í ṣòwò owó bẹ́ẹ̀ ni táláàánú fi wọ́ ọ rí táwọn èèyàn ó fi wò yín sí láàánú tọwọ́ yín ọ̀tọ̀ yín lẹ́nu láti jẹun tẹ́ẹ̀fì ní rágó òṣùlẹ̀ kékeré kan ní ń parí fún yín. bàbá àwọn ò fẹ́ òṣùlẹ̀ o àfẹ́ o. ọ̀kẹ́wì ní ṣàlàyé òṣùlẹ̀ tó wà fún ọ àti tán pẹ̀lú òṣùlẹ̀ òṣùlẹ̀ làṣírí bíbò ǹjẹ́ ọmọ aláàánú rẹ tètè kọ́ tọ́jọ́ ọ̀la rẹ òfin ní pẹ́gbọ́n tó sì rúbò rẹ lò òṣùlẹ̀ tútù ń òṣùlẹ̀ gbígbóná wà tútù rẹ mo fẹ́ sí fún yín kọ́ lè tù kọ́ lè bà fún yín. bàbá àmọ́ ṣé yẹn ò ní lè dùn ṣáà. Ah kò sí tí ó lè bì ṣàlàyé mi sórí oṣúlẹ̀ tútù yìí ọ̀la ẹ̀mí èèyàn lọ bẹ́ẹ̀ ni ọ̀la ẹ̀mí lọ ìpele méjì ló sí ìpele àkọ́kọ́ èsè kan tó fi ṣe àṣìjẹ tó bá ti jẹyàn tán lẹ́yìn tó parí ìmí ìsínú nǹkan kan pẹ̀lú ọṣẹ fún ọ ọṣẹ yìí ló fi wẹ̀ tó bá dọjọ́ kejì tó wọ ọṣẹ yìí ọ wà jáde lọ síbi táwọn èèyàn bá wà torí ọ̀lẹ́ wà ní ilé kẹ́mu ara rẹ̀ ó mú wọn wá bọ́ ní ilé o ìgbọ́n bá bòde lẹ̀ mú ara rẹ̀ ó mú aláàánú rẹ̀ kan lè pàdé ọṣẹ tó fi wọ ẹ̀yìn ni ó máa pe aláàánú olóore ẹni tí ó ràn lọ́wọ́ tí ó fowó tí ó fi nǹkan mèremère tán lọ́rẹ torí ẹ̀mú lára rẹ̀ ni ó mú ẹni ọ̀hún ìmú ìsìmúrin tì lágbẹ̀dẹ̀ ìyẹn máa make sense bàbá. ọ̀kàrí ọ̀kàrí tẹ́ ẹ bá ti wá sí yìí tán kankan wá wà tọ́ọ̀sì tó dàbí ìmọ̀lẹ̀. Ah, èwo tí wàá nìyí. ṣe sùúrù èyí tí mo fi parí iṣẹ́ pọ̀ yìí àti àwọn àjẹrán ẹyẹlé lọ́ọ́ máa ta lóṣù mẹ́ta mẹ́ta ẹ̀jẹ̀ rẹ̀ lọ́ọ́ máa ta sórí kinní èyí tí mo sọ wípé ọ́ máa ta ẹ̀jẹ̀ ẹyẹlé sí lóṣù mẹ́ta mẹ́ta yìí a ó gbé sínú ilé mi bẹ́ẹ̀ torí tọ̀dún tòsì ilẹ̀yẹlé fi kórè wọlé gbogbo ara ń gbọ́ kókó fi ṣajé òkútọ́là èyí fọláwọlé òdí fọláwẹwọ ló wọlé dolóṣìṣì atẹ̀málẹ̀ ọ̀fúnbù ajé fún ajé kí ṣe àrèmú nígbò gbogbo òrí ọbọ̀ lè ṣe bẹ́bẹ́ wọ́n sọ fún òrí ọsọ fún òṣọ̀wàrà àtẹ̀wé àtàgbà ajé ọmọ ayé abo yín ni torí atẹ̀málẹ̀ ọ̀fúnbù ajé fún ajé kí sáré mọ́ nígbò ajé ọba yín gbé ni o torí gbogbo ara ń gbọ́ kókó fi ṣajé kòkò tọ́là èyí fọlá wọlé òbí fọlá wẹwọ ló wọlé dolóṣìṣì àjọ máa yọ̀ máa yẹn ni. ìṣèlénu. bàbá bí èlò ni ká wá mú wá báyìí. lọ́nà yín lówó díẹ̀ o bí ẹgbẹ̀rún mẹ́wàá. ah wo ni ká tẹ. amari. ẹ amari bẹ́ẹ̀ amari. tẹ bá ti rí bá ti yégun yín wọ́n ti yọ rẹ̀ kì mí. orí yín náà ọ̀rọ̀ yóò dayọ̀. ajé o ajé o ajé o ajẹ́ oníṣẹ́ ọkọ òòṣà tó bá bẹ́ wèrè lé mo fẹ́ rí ọ tó bá bẹ́ mẹ̀sìn àkùkù ni mo fẹ́ rí ọ tó bá bẹ́ mọ̀rìn àbádà mo fẹ́ rí ọ mo fẹ́ kọ́ jẹ́ mi ní wéréwéré kọ́ jẹ́ mi ní wàrà ṣàṣà kọ́ jẹ́ kọ́nà rẹ̀ ò sí kọ́ jẹ́ kájí ó wá rí o torí àtẹ̀málẹ̀ òfin gbogbo ara ń gba kókó fi sáyé tó bá bẹ́ mi ti fi gba òwúrọ̀ mo fẹ́ rí ọ tó bá bẹ́ lẹ́dẹ̀ẹ́ fún tuntun mo fẹ́ rí ọ tó bá bẹ́ mọ̀rìn àbádà mo fẹ́ rí ọ tó bá bẹ́ bí ìwé kúrò ìta mo fẹ́ rí ọ àtẹ̀ fúnfún olóde ni adé fún mọ́ni tí ń ti ìyá òṣùpá wọ́n ní ajé ni mo pè ajé ni mo pè ajé kọ́ ní lọ́wọ́ o kó má jò dúró tí o àṣẹ wà. ajé o ajé o nínú owó wọn ti ṣe ilé ayé lẹ̀kẹ̀ gbọ́rọ̀ wọn pè lókun àgbàdo gbọ́fà àgbàdo gbọ́fà wọn jẹ́ fìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ ẹlòmíì ọwọ́ ara wọn náà fi ń lé kuroko láwóróko ajé ni mo pè ajé ni mo pè kọ́ máa jẹ ọ ní wéréwéré kọ́ máa jẹ ọ ní wàrà ṣàṣà ajé kọ́ ni lọ́wọ́ o má jòjó tì í o. ẹlẹ́ẹ̀dá ló máa ti wáyé ẹlẹ́ẹ̀dá ló mọ bá ti máa là ọ̀nà là kò máa yẹ nìkan rárá. àtìlà. àtìlà àtìlà àti ṣoríire. àtìlà. ṣe owó ni báwo tó fẹ́ gbà kó jáde náà. kí ló dé ẹni sùúrù jàyà ṣé kí á náà fẹ́ gbowó náà. ẹni sùúrù bros ṣé wà lórí kíù ni. yes no no. yes no bí ti báwo owó ní kan ló lè jù báyìí. yes no ẹ máa gba mo fọ àlàyé kò síbi lẹ́yìn bẹ́ẹ̀ kí n wòran o ẹ wòran nílé vendor ẹ tó wòran di atm. ilé bọ́ọ̀mù mọ̀tọ́ ti ń wòran ṣẹ́yìn tún wá wòran di atm ni máa wò kan mo ti dàbí tíṣà. madamu ṣe nǹkan tó máa ṣe ń náà ọmọ ọ̀run olú ìdán tẹ̀ lágbára. jẹ́ ṣe yẹ sojú lójú? ọ̀gá ó wọlé àwọn ah, asùn ah, sí dìnnà. <laughs> sir. Good morning. How are you doing, sir? I'm fine. You're welcome, sir. Um, please, what are you here for? Mm, for now, I'm fine. I'll call you when I need you. Okay, you call me. Definitely. Mm, all right. Thank you, sir. You're welcome. Ó ga báyìí o. Ẹ́ ṣé àwọn olóyè ká máa dóde bọ́ọ̀ yìí àbọ̀ òun lè kó ó yẹ ká bá ń bì nìyà. Jẹ́ for the last time. Hey, young man, why are you delaying us here? For God's sake, we've been waiting for you for the past forty-five minutes. Oh, dẹ̀ ń sọ fún mi wípé ẹ traffic ló hó dẹ eh? ṣó o mọ eyo àwọn tí ó apply fún interior yìí ká tó select ẹ what are you saying ṣòtiri tó o bá dé ibi báyìí in the next five minutes contract yẹn máa bọ́ lọ́wọ́ ẹ ah irú nonsense wo nìyẹn can you just imagine get out. àwa wá gbé wa àwa àwa abalẹ̀lẹ̀ ó gbé wa ló sì gbẹ látàárọ̀ can you just imagine. Hmm. I don't understand. tó bá yá wá ní Nàìjíríà ò dáa tó bá yá wá ní Nàìjíríà ò dáa ẹ́ àdúrà mi pọ̀ gbogbo ni o capable o ní coward. good morning sirs. Ah, orúkọ mi ni Ọládàpọ̀ Ọ̀nàbànjọ. Uh-huh. Ah, wow ah, orúkọ ẹnìkan tí a jọ lọ sí school ní Kwara State nìyẹn Kúnlé Ọ̀nàbànjọ oh, ṣé fámìlì nìyí ni. ah rárá sá o actually bí mo yẹ jókòó sí mo gbọ́ tẹ̀yìn àtọ̀rẹ́ yín jọ ń sọ̀rọ̀ nípa interior decorations mo mo fẹ́ sọ fún yín pé mo ní interest because I, also know about interior decorations. Oh, ah. idiot yẹn tó dá wa dó sí ìbálá tààrọ̀ tá a ti <laughs> dúró de tí ò yọjú <laughs> eh? young hey. have your seat. ẹ ṣe bá sáà. ọba torí nǹkan ṣe kan lọ́lọ́run. àbó orí ìtàn. ibi tá a fẹ́ gbòbì sí obì pọ́típadà wù bẹ́ẹ̀. ó ti wù bẹ́ẹ̀ ó kárí ọ̀rẹ́. ó lọ gba kọ́ńtrátì yẹn o. ó ló máa gbà. ó lọ máa gbé fún. bẹ́ẹ̀ ni ten million naira ni kọ́ńtrátì tí a fẹ́ gbé fún ẹ. ok tó bá dẹ̀ ṣe dáadáa. yes colour gold to make sense Go, òun la fẹ́ supply wa ok tó bá dẹ̀ ṣe dáadáa but tó bá tó bá ṣe dáadáa ọlọ́pàá la máa fi arrest ẹ. ó máa ṣe dáadáa are you sure ó máa ṣe dáadáa ó la máa gbé fún. i promise you mi ò ní disappoint mi ò ní disappoint ó máa ṣe tó máa fine dáadáa ó máa ṣe tó máa fine fún wa tí n ta fẹ́ gbòbì sí obi ti wú bẹ́ẹ̀ o obi ti wú. chief ẹjọ́ ẹni bínú sí mi ni o. traffic yẹn ti pọ̀ jù bí o bá ti débí báyìí tipẹ́tipẹ́. ìrìn ayọ̀ ẹ ti bọ́ lọ́wọ́ ẹ a ti ń dúró there for the past forty five minutes ò yọjú can you see your life get out. tó bá yá ẹ máa ní nàìjíríà ò dáa ẹ wọn náà kò wọ gangan ní coward ìwọ gangan ní coward tó kà fún mi láti ṣe iṣẹ́ afẹ́gbẹ́ contract fún ẹ wọn láti ṣe ìjókòó dmb. can you just imagine. no no no ẹ má bínú ẹjọ́ mi kọ́ o ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin náà yẹ kẹ́ understand ọ̀rọ̀ olúwa ẹ̀ mo ti kúrò láti four thirty in fact mo lè pè àwọn mi kó jẹ́rìí sí o. ìrì ayọ̀ ti bọ́ lọ́wọ́ ẹ a ti ń dóde látàárọ̀ wo time ẹ come on get out. ẹ má ṣe bẹ́ẹ̀ ọmọlúàbí kọ́dọ̀ tẹ tí ó ti di títẹ ó máa bọ́ tí ẹ. bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dáa ẹ ẹ máa ní nàìjíríà ò dáa nàìjíríà ò dáa nàìjíríà ò dáa ẹ a fẹ́ gbé kọ́ńtíráàtì fún àwa làwa ń jókòó dé ẹ níbí. ọ̀rọ̀ olúwa ni ẹ jọ torí ọlọ́run. rí ayé ah, ẹ ti bọ́ dànù. irọ́ o. Ah, ó kú oríire ọmọlúàbí. Ah. mo gbé mo dáràn ha àfọ̀dẹ sọ fún mi lánàá pé kí n ṣètọrẹ àánú mi ò ṣe é ṣàtúkọ̀ mi lélẹ̀ ah. Hmm? just like that. bó ṣe yèmí náà lẹ́nu nìyẹn o ah! wo àmọ́ ìkọ́ tó kàn bá mi lẹ́rù ni pé mi ò fẹ́ kí n lọ débẹ̀ lọ́la kí wọ́n lọ change mind wọn ah! bóyá kí n tètè pé bàbá. láéláé change mind wọn kẹ ẹ mú ti máwọn eléyìí wọn lè change mind kankan. àbí kí ni a tètè pé bàbá. Ah, ó lè pè wọ́n àmọ́ ṣá. Ah, jẹ́ kí n pè wọ́n kí n tiẹ̀ sì sọ fún wọn. Ah, ọlọ́run o. Hello. Hi. Good afternoon. You're welcome afternoon. Are you the one here? Yes. Um, what can I do for you, please? Um, I want to do a birthday shoot. Okay. Um, please have a seat. Thank you. Yeah. So, ọjọ́ wo lẹ fẹ́ ṣe? Right now. I'm iṣẹ́ busy ni? Ah, no, mi ò busy o, busy kẹ̀. Iṣẹ́ <laughs> kí ni Okay, um, per session is 20k. Whatever ẹ be double session or more. Màá bá yín gé 5k kúrò me? Ah, Uncle, kí the thing. Me alone, I'm low. Eh okay ló wà lẹ́ni o. five k. five what? five k for a birthday shoot láì ṣe passport <laughs> i'm sorry kò lè work o <laughs> five k. <laughs> okay uncle. i'm with you. ṣó lè work pẹ̀lú bọ́dí èmi honey. Surely work. Uh, um... Um, Surely work. Mm. Um, màá try láti jẹ́ work. Uh-huh. Now you're talking, baby. Yeah. Okay. All right. All right, boy. Fine. You know daddy loves you. Okay. Be a good boy. See, I love you too, daddy. I love you too, daddy. That's my boy. <laughs> All right. So, try not to shut up. Oh, okay. Um, uh, Ajawa. Love you. Love you. All right, let's go. I love you. I love you too. dàpọ̀ ṣé ìwọ lè lè e èmi náà ni o. Ah, ìwọ ni láìpẹ́ ìta sáré chin lẹ́nu ọjọ́ mélòó báwo ló ṣe oh ṣe ọ̀nà owó ló gbé gbà. ọ̀rẹ́ sórí ọ̀rọ̀ yẹn gangan gangan ó àfi bí ojú jáde látọkùnrin báyìí ọ̀rẹ́. Mm-hmm. má rọṣọ question méjì ló bí ẹ o báwo ló ṣe ṣe ọ̀nà owó ló gbé gbà ọ̀rẹ́ ẹ́ iṣẹ́ olúwa ni o ọlọ́run ló bá mi ṣe. iṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ níṣòro ṣé wọn kọ́ ibi tó o bá lọ wàá gbé àwọn méjèèjì débẹ̀. ibi tóun náà bá dẹ̀ lọ á àti ẹ débẹ̀ ibikíbi tẹ́mi náà bá tún wá dé màá mi ṣèpẹ́ yìí méjèèjì àjọ lọ ni àjọ mọra wa tán ni àjọ ń sin ọlọ́run náà ni ọ̀rẹ́ báwo ló ṣe ṣe é. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àkókò àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ <laughs> ọ̀rẹ́ mi tún gbé mi ládìkà. and most and most importantly hmm, àdúrà ìyàwó mi àti àwẹ̀ òun ló gbà lórí mi and that is why i keep telling you guys ẹ lọ marry ẹ fa ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo ìsílẹ̀ there is blessing attached to marriage. ọ̀rẹ́ we know that ọṣẹ́ wò mọ̀ pé ọkùnrin tí ò bá ti balance kò gbọ́dọ̀ lónà àti gbéyàwó sílẹ̀ ó máa ní problem. Ah, that's a wrong perception. Hmm? look ẹ̀yin méjèèjì lẹ mọ̀ wípé mi tí ní kankan tèmi àti ìyàwó mi ti jọ wà náà. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ níṣòro níṣòro jẹ́ ká gbé ọ̀rọ̀ ìyàwó yá fi sẹ́gbẹ̀ẹ́ báyìí báwo ló ṣe fẹ́ ran àwa ọ̀rẹ́ ẹ lọ́wọ́ yẹn ló jẹ mí lógún báwo lè fẹ́ ràn án lọ́wọ́. mo mọ̀ pé wọ́n ò ní kúrò lórí ọ̀rọ̀ yẹn look ìyẹn ti di dandan and that is why I said you guys should come to my office today hmm? now um, Bọ́jú mo fẹ́ kó get àwọn new machines you know láti increase àwọn equipment yẹn nínú gym house rẹ. ọ̀rẹ́ as in real standard equipment. yes. ọ̀rẹ́ mi kò ní bàjẹ́ fún mi. ní ọ̀hún dúpẹ́ ara ẹni and then first off mm? i want you to get a bigger space hmm? tó máa lè exhibit you know, iṣẹ́ you know, get new cameras new lightning backdrop and light you know, wow. all props tó máa need láti lè boost iṣẹ́. ah this is huge ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kan ṣàní kò ní bàjẹ́ fún ẹ. àmì èèyàn ní bọ̀bọ̀ yìí o. ìwọ kankan ló ṣe níyànjú ó ti gbàgbé ni ọmọ yìí ọjẹ́ tù kí tó sáré fún mi ni àti pé ìwọ kankan ló bọ àṣírí mi àti fámìlì mi. àyà. Um, sori ká ṣàdúpẹ́ fún ọlọ́run tó ń bu gbogbo wa thank you once again. ọ̀rẹ́ mi ó tún tún sọ ìyá àdínkù ní bàjẹ́. àmì àmì. ṣé wàá gbọ́ kẹ́ ẹ tó kúrò níbí mo ní plan kan kékeré kan fún yín i have a token for you i'm giving each of you five hundred thousand naira. ah no no no dúró ṣé kò ṣe pé òun wáìnì wa. how can i be whining you. ìlú tẹ́mi fẹ́ bèrè ni pé oh. níṣu ṣé àwọn méjèèjì lájọ fún yàtí. a ní kó fún láwọn ọ̀nà he said each. each. Ah, ah, ah, ọ̀rẹ́ jọ Polaris wa each ló sọ network gt da. To survive, to survive, it takes sacrifices survive to survive it takes hope and courage. bọ́lá ò bá wáyá ní kọ́kọ́ kí la ó ṣe. àfikà dúró dorí dúró dorí dúró dọ́là àtìlà kì í ṣe eré ọmọdé àtìlà kò sí fọ́lẹ̀ àtìlà. thank you ìṣẹ̀dá ìmùlẹ̀ ìṣẹ̀dá ìmùlẹ̀ wọ́n ní tọ̀tún tòsí ẹyẹlé fi ń kórè wọlé ilé okun ilé ọ̀sà ilé gbogbo àgbáyé kó máa tọ ìmí ọládàpọ̀ ìmí ọmọ àníkẹ́ láti òní lọ títí láé. ẹ̀rọra wáyé àjò ayé le ẹ̀rọra wáyé ayé ń gbáyé mi ẹ̀rọra wáyé àjò ayé le ẹ̀rọra wáyé ayé ń gbáyé mi ayé. You don't say that. You're not even Uh -uh. So, I'm not his camera, right? Did I say that? Did I? Whatever. Whatever. You see, if you know you truly love me, can you give me your phone? Yes. Could you please give it to me and let me check some things? But, Korewa, <laughs> she will trust me. Of course I do, but I just need your phone. Give it to me. Jeki kí n wo nǹkan tí n fẹ́ Ah! Wọ́n bọ̀bọ̀ yìí, problem olórí la. Eh, Ṣáà gbà. Whatever, wọ́n ló mọ̀, wọ́n ló mọ̀. Okay, now password. Two one, two one. Two one, two one. Oh, that's good. Why tí o ń dì mú obìnrin? Kí ni gbogbo eléyìí? Ṣé o ti ń ṣe wàhù ni? Wàhù bad? yàhù ni. Kí ló bad nínú kéèyàn mm. mo best Oh mm-hmm, rẹ̀? Ó bad. Obìnrin wà fọkùnrin, ọkùnrin wà fọbìnrin. Ẹ má máa dọ́dọ̀ kú dọ̀wọ́, ẹ má bà Nàìjíríà jẹ́ fún wa, please. O ìwọ ló mọ̀. And uh, ni bọ̀bọ̀ ilé ìbáyìí? Ta tún ni bọ̀bọ̀ ilé? Ta ló ọkọ sista mi ló ń pè ní nga. ìyàwó what was his name. má sọ fún mi pé o ti ń jealous. i'm not jealous kí lorúkọ wọn. dàpọ̀. dàpọ̀ mm-hmm. but just that ọkọ sista mi yìí dàpọ̀ ah, they really suffered àwọn àti sista mi all suffer àgọ́kọ́ tó dé bọ̀ àtìgbà tó ti wá lówó lọ́wọ́ wọn kì í ṣe hmm. alágbèrè ọmọ má bà mí lórúkọ jẹ́jà rẹ̀ ìyàgbèrè báwo ṣé mò ń ṣàgbèrè ni eh. mo ò fi ṣàgbèrè. ok o ṣàgbèrè wọ́n tó jẹ́ pé gbogbo ọmọ department ẹ ló ti. bẹ́ẹ̀ ló sì mi ì fẹ́ wọn tán àwọn ọmọ kan eh. wà tó jẹ́ pé èyí nígbà tí máa ṣí ẹ cake pẹ̀lú wọn oh. it's a national cake okay. So <laughs> don't be jealous, you too. Hmm, I'm not jealous. Oh, time lecture means 12. Oh, 12, 12. Okay, okay, hmm. okay, okay. All right, you wanna go? Uh-huh. Yes, sir. So, uh, uh, you just wanna go like that? All not right. even a kiss. Oh hmm, that's my baby. Collector. <laughs> All right, be good, okay? All right, then. I will call you. I will call you. So okay, I'll, I'll be. I'll, I'll definitely be. Yeah. Try the lounge, but anyway, I'll just let you know. Okay. All right. Yeah. I'm coming. Good dad. Ah. wait. dùn mí pé mo kọ́kọ́ gba supamákẹ́ẹ̀tì lọ́nà. Mm-hmm. Eh. Eh, kí ló dé tẹ̀yìn náà ò ṣe pè mí kẹ́ tó kò get to ń gbọ́rọ̀. Èmi mo borrow. kí n fi ṣe surprise fún ẹ a fi surprise náà ẹ nǹkan tójú àwọn tó máa ṣe surprise rí lójú ẹ̀yìn náà ẹ bá ti pè mí pé mò ń bọ̀ máa sọ bí tí mo wà fún yẹn lọ sí màmá kẹsẹ̀ ìjọba padà wá mi. ẹ kí ló dé tí wọ gangan lọ kí ló dé tó lọ ṣọ. ewu máa mi ara ń fẹ́ sinmi ó rẹ̀ mí díẹ̀ àti pé mo ní mánéjà tó kójú òṣùwọ̀n bẹ́ẹ̀ mo kọ́ pé kọ́ wà ń bẹ́ẹ̀ lẹ́ni tó bá dẹ̀dọ̀ là máa lọ. Ah, o tó kójú òṣùwọ̀n. Hmm, ọmọ hmm. iṣẹ́ dáadáa. Mọ́yìn Mọ́yìn èèyàn má ṣòro gbẹ̀mílẹ̀ èèyàn má lèèyàn màmá máa jẹ́ àìmọye àwọn èèyàn tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá wọn tó jẹ́ wípé ńṣe ni wọ́n máa tajà bíi twenty èrè orí ẹ̀ wọ́n máa kó pamọ́ ni wọ́n máa lọ rà mí padà síbẹ̀ tọ́hún ní sọ fọ́gà wọn èmi àti ẹ̀ wá ta gbogbo ẹ̀ tán wá wá tó pálí òfìfo náà máa tó kalẹ̀ mẹ́ ìwọ́n máa rò pọ́jà wà nù ẹ̀ ni lónìí rànràn bó ṣe pọ̀ nìyẹn ó jẹ́ aṣọ́ra kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wò ẹ dẹ̀ rí nǹkan tẹ̀sán yẹn rí sọ ò èmi ò ronú débẹ̀ o. kò burú ọkọ ẹ ń kọ́. ó ti lọ bìṣẹ́. ẹni ọlọ́rìndé láti school tiẹ̀. kò tí ì dé aago méjì ló máa ṣetán. ó sì máa bá mi nìyẹn ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa á ṣàánú gbogbo wa. àmín kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. ebi ò tí ì tí ì pa mí náà ṣùgbọ́n ẹgbẹ́ nǹkan mú mu wá máa mú. ọ̀dà máa ọ̀dà ẹ pẹ̀lú káwọn. Yay! ah ah ah, ah. gbé fún Hey. ṣe ọkọ mi. Yes, ma'am àbúrò ẹ̀ tiẹ̀ ní báwọn sọ fún ẹ pé òun fẹ́ máa wá gbé bí kóun máa gba bí lọ sí school. bébí bíi ti bá ọ ṣé wọ́n lé wọn lóstẹ̀l tó wà ní. ó sì o ó ní kò kàn wọ́n kóun máa gba hostel ọmọ ni wọ́n fẹ́ wá gbọ́dọ̀ ẹ̀. Hmm. Ah, kò sí nǹkan tó bá àdín nínú yẹn ó kàn jẹ́ pé hmm, màámi. Mm wàhálà Rónkẹ́ pọ̀ o. wàhálà wọ náà pọ̀ wàhálà tiẹ̀ náà pọ̀ hmm. hmm. hmm, kọ̀ọ̀kan náà ni. ẹ̀ọ́ tí wàhálà Rónkẹ́ bá pọ̀ tèmi náà dẹ̀ tún ní wàhálà tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lè bí àwa méjèèjì ẹ á jẹ́ pé ẹ̀yin la fi wàhálà jọ ni. káyì wọn sọ bẹ́ẹ̀ fàgbà làkà. olùwọ̀n ó dùn <laughs> ẹlẹ́dàá ló máa ti wáyé ẹlẹ́dàá ló mọ bá ti máa là ọ̀nà la kò máa yẹ nìkan rárá. àtìlà àtìlà àtìlà àti ṣoríire. Dàpọ̀. Wow. It's a lie. This is you. Ah. Oh my God. Ah, where have you been? Lagos, of course. Ah. Are you saying Èkó ìlà méjì Ah, they read for the fa first five years. I'm telling you. But ìwọ náà ò try now. Káṣí ẹ̀sán pé omi place contact me. But ó wà lórí social media now, tó lè wá mi bẹ̀. My bad. Mm. You know I'm not very good with social media. Whatever. Ah, come on, where have you been? I'm fine. I'm good. Ah, ah. Come on, you look beautiful oh, and sophisticated. Really? <laughs> Thank you. But you are not bad now. You're not a big man. <laughs> yeah. Ah, Kasha Madukwe. Uh, but are you married? Oh, yeah. Ben. Oh, Iwonia, Benny. Bring me low Are you saying you're not married? I'm still single. Bring to Baba Lord fashion ring. <laughs> I'm very single. Interesting. yeah. Ben. Let me have your digits. Oh, okay. Dako, I'm really surprised to see you. Come on. Hey! Ṣé mi àti ẹjọ́ wà for the past five years àdẹ̀ ah, ríra. Hmm. Ah, well, Ọlọ́run ló ti náà máa pàdé Okay, this is my daughter. So All just right. call to yeah? I will definitely give you a call. Okay, hmm? no problem. All right. Dako! Have a nice day. You're yeah. not bad at all. Thank you, thank you all so right, much. Eh? Go take care. Oh. Dako! Hey! I to be a footballer. Hmm, that's good. But first, you have to read your book. Hmm? Then that you have daddy's support, all right? That's a good okay. one. Um, hey, ah. how are you? Well, okay. Hey, you need to shine enjoy football. Oh, in fact, for your information, I'm ẹ ló ń fẹ́ footballer. Footballer? Ah, well, it's not a bad idea, but Misha, ṣáà ní o gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí school kó kàwé kó dẹ̀ mọ̀wé ẹ̀ dáadáa tó bá ti kàwé ẹ̀ dáadáa tó yanjú wà wá lọ di footballer along the line go lè máa play football ẹ bọ̀ pé ò ní fìwé mọ yẹn gbogbo iṣẹ́ téèyàn bá ti ń ṣe láyè ó máa ń da kéèyàn fìwé mọ kò míì pé tí èèyàn bá kàwé èèyàn ní sóríire àmọ́ kàánú ṣáà kà kó dẹ̀ kọ́ yẹn náà mọ you will do well in life you will excel lágbára Ọlọ́run ṣé o ti gbọ́ ọkọ̀ tí mọ́mí ẹ̀ sọ just take note that. Eh, ah, ọkọ mi ó mà tẹ̀ ní ìkọ̀kọ̀ tí mò ń rò. kí ni ẹ. mo rò pé bóyá kí n add jewelry mọ́ business mi. Hmm, that's hmm. good. Mm. So, have you gathered any information or any research about uh, Oh, of course. Ah, mo ti béèrè lọ́wọ́ àwọn èèyàn kan. Then ó ní. No ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kan tó ń ṣe business ẹ̀ so dẹ̀ sọ pé tí bá ti rẹ́dì ipò òun lè mú mi lọ síbi tí màá ti máa rà dẹ̀ ní láwọn kan náà tó lè tún máa bá mi import ẹ̀ wá owó yẹn máa need láti pọ̀ àmọ́ jọ nítorí ọlọ́run I'll be needing your financial support kí n kàn fi kówó tó wà lọ́wọ́ mi kí n kọ́kọ́ fi rajà you know just for the start. That's not a problem anything for my darling. ẹ ṣe. bí èlò làwọn sọ báyìí. Eh, eh, tí máa rí like a million naira ó yẹ kó tó mọ nǹkan tó wà lọ́wọ́ mi mm. so because ó sọ pé eh, tí máa rí owó díẹ̀ pé mo lè kọ́kọ́ bẹ̀rẹ̀ bíbá kí n máa ra ọjà díẹ̀díẹ̀ kí n fi mójú lẹ̀ then wọ́n wá lè máa bá mi import ẹ̀ wá but before then màá ti kọ́kọ́ fi àwọn tí mo ra mi báyìí màá ti fi mọ original yàtọ̀ sí ti original màá ti fi mọ yàtọ̀ nínú ẹ̀ sọ wọn ní ta pàǹdà fún mi ní gidi. Um, don't worry. Um, I'll give you 1.5 million. Ah, thank you, darling. Yeah. You know, like, to enjoy it, could you cool like that? Àmín, àmín, àmín. Sure, come, I appreciate that. Ìgbà ló máa bá mi send ẹ. Um, ṣé Monday ò tí No, no, no. Be next week, Tuesday or Wednesday, no, I'm not to the soldier. That's fine. I will send the money to your account. Thank you. Oh bless you. O ṣe darling. Ah, oh come, oh, come, come, come, come, come, come. Ah, come with mommy, so I can continue you, to enjoy my match. Yeah, let's go. Oh. Mo hmm, ń mm, bọ̀ mi. All right. Ẹlẹ́dàá ló máa So, bí so company wo lo ti wá manage by. ah <laughs> mo máa ń ṣiṣẹ́ ara mi mà ni. so irú business wo nìyẹn. Um, online clothing mo kàn ń ta àwọn aṣọ ní online náà ni. oh that's good i hope the business is moving. Mm, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run <laughs> it's moving we bless God. ṣùgbọ́n mi. yes. I've told you times without number. Let's get back together. <sighs> That boy, that can't be possible. Why? You're a married man. Me, they have problem you, me. <laughs> I don't want. Look, let me tell you. With me, you are safe. And I can assure you that tó bá wà pẹ̀lú mi ayọ̀ ẹ̀ máa <sighs> mm, I don't think I want that. <laughs> you know what? Let's just be normal friends. Look, I really want you to think about this hmm? and get back to me. Uh, oh, oh mm, sugar. Okay, Kony, nice day, sugar. And you too. Bye. <laughs> Sir, what about the document our client. Oh, that's good. Can I have a look? hello engineer adọ ọdẹ délé. ọ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo wà lórí kọ̀ọ̀kan ni. engineer mo ti sọ fún yín owó tẹ̀ wọ́n fà yẹn ti kéré jù it cannot deliver that kind of you know, equipment tẹ̀ ń tẹ̀ ń require fún yẹn. Um, the least I can do is fifteen million. Now you are talking. All right. Um, I will make arrangement with my secretary to forward the company's account number to you so that I send there immediately. Ẹ ṣé Thank you. Ọmọ mi àti àbúrò mi nìyẹn. Ó wá pé wọ́n sínú Are you the new mommy? ìwọ gangan lẹ́yìn tó máa pè ní ọ̀pọ̀ aṣẹ́wó. president of the sweet boys association. aṣẹ́wó á nífẹ̀ẹ́ mi. hello. Hi. you doing. ṣé bíbá yìí ló ń gbé ni. dúró ó lè bẹ̀rẹ̀ lójú pọ̀ ọmọ yẹn lórí. Danjọlá ni sẹ́. ọmọ yẹn ló ní gbogbo àdúró bí. i'm telling you. ọ̀rẹ́ mi ò ti bọ́ sínú ọlá nìyẹn. ló ti wá sí. sáré jẹ́ nǹkan tó bá jẹ́ kó fọ́ńdà gbé náà. èmi ò jẹ́ kí n lọ o calm down má rè mí bí èèyàn burúkú. wọ́n ṣàlùyọ ọwọ́ tàwa tẹ́lẹ̀. susan ṣó ti ya wèrè ni. ó ti jẹ́ rásìkò yìí ni kéèyàn wá padà wá. ẹ̀mí ló kú bá a sọ̀rọ̀. ẹ̀mí ó ṣe ẹ̀mí ó fò ló ń bá a sọ̀rọ̀ yẹn. èmi náà ní business pẹ̀lú ẹ̀. èmi náà ní business pẹ̀lú ẹ̀. èmi àti Anjola láti máa sọ̀rọ̀ yes. she doesn't know me but èmi mọ̀ wọ́n dáadáa. kí ló fẹ́? mo ní ten million naira. five million naira. five million. five million. five million. five million. like she five thousand. èló ló wọ́n tẹ̀ ń bẹ̀rẹ̀ ten million naira. ṣé kò sí nǹkan tí mo rò ló ṣẹlẹ̀ yìí. tó rò bàbá kí ló rò. kò sí àṣírí kankan. wà ṣe sùúrù gidi kan kó má lọ mú fún ara ní. ẹ jọ báwo ni àwọn sí mi. ìyàwó ọ̀rẹ́ mi ọkọ mi. decided to take it to God. bó ti stẹ̀ tọ́nà máa fi fún ẹ lẹ́yìn ọkàn tó bá kó pé ṣe é ní méjì ọlọ́run ti ṣe mí ah, ah, are you saying that pé àkúdà ni your tèmi. one zero. you know what mama ro. dora Oh, ń bẹ̀bẹ̀ jọ ó ti ó yẹ kó lè mọ̀ pé mi ló dora. bella stop stop. kí lẹ́yìn wá advice can she lure lórí ọ̀rọ̀ yìí. arákùnrin bákan méjì lèèyàn wẹ̀dù ayé já. Who and what are you guys? Some good Samaritans brought me down here. What silly Samaritans would bring me to this orphanage standard, mortuary looking, God forsaken hell of a hospital? ṣọ́ mi lọ́wọ́ the problem Just yes. back, be, kò sí problem tó ṣàgbàgbé human health mi ní korea fún hmm, problem now. o you telling me they dé hostel of course my show ó sí you know. Uh, eh. alright oh serious. Hmm. as e dey see let me quickly use the restroom come. alright. Where is this letter? Good day, sir. How are you? Please, what can I offer you? Um, do you have cocktail? Cocktail. Which of the cocktail, please? Blue Island. Okay, blue label. How many shots? Let's have two glasses. Two glasses. Yep. okay. Thank you. So, báwo ni iṣẹ́ I'm not bad Really looking good. Uh, and um, I really appreciate you coming today. <clears throat> You're welcome. So how have you been coping? How are you doing? Mm, fine. Work has been fine. Everything has just been there. You know the way the country is now. Yeah. Thank you. Oh, thank you. Oh, thank you. Thank you. Thank you. Thank you. Okay. Fine. <sighs> Yeah. A toast. Oh. To uh, reunion and success. Mm. Cheers. Hmm. She brought me. What? Oh. You know what? You're my jewel of inestimable value. Mm-hmm. Yeah. Sorry, Bokong. Would dùn mí pay? kò she ìwọ ni mo fẹ́. But. We can't change destiny. It is what it is, you know. I'll forever love you. <laughs> Come on. We're outside and people are watching. Okay. All right. So, your siblings and folks? <sighs> they are fine. They are all good. Okay. No problem. That's the children. Thank you. As I was saying, okay? This life is um, kind of complicated. Very, very. Okay. I just like your skin because you uh, are suit to Yelani. You should know that. Uh, you know now. Something that's used to. Yeah, no, so that your lips. I like it. Come on. I wish to have them in bed. You're gonna love that, baby. No. Let me do something like I'm coming. Okay. kò kí n yé pè à olúwa àtúntò kò tó bẹ́ẹ̀ sùn báyìí. Hey babe, how you doing? I'm good and you? Yeah, I'm fine. You see, there is something I want to show you. Oh, really? What's that? Tabade School la wa máa rí okay? Why can't you send it to me on WhatsApp now? No, now, ṣùgbọ́n pé Yorùbá sọ pé ẹni tá a bá ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń dáràn, má wọ́rọ̀ yìí. We see you tomorrow. okay, níbo ló wá Oh, she didn't tell me what's the leg. Dàmú don't worry about that. Màmá sọ fún tabasí dá Lola. okay? Uh, love, love you. Yeah, babe. Morris ó pàgọ́rẹ́. bọ́lá ò bá wáyá ní kọ́kọ́ kí la ó ṣe. àfi ká dúró dorí dúró dorí dúró dọ́là. àtìlà kì í ṣeré ọmọdé àtìlà kò sí fọ́lẹ̀ àtìlà. àjò ayé le ẹ̀rọ̀ra wáyé ayé ń gbáyé mi ẹ̀rọ̀ra wáyé àjò ayé le ẹ̀rọ̀ra wáyé ayé ń gbáyé mi ayé. kí ló sọ pé fẹ́ fi hàn. ọ̀ yìí sí ṣé tí mo bá fi hàn ẹ́ ṣé ò ní bínú. ìwọ gan gbogbo suspect náà dá mi lóhùn jù. òkè o. Okay, oh. I talk my own o. Hmm. Ṣé kò kí n ṣe ọkọ sísá tó fi hàn mí lọ́jọ́ sí ilé? Ẹ bẹ̀rẹ̀ dàpọ̀ ẹ níbo ló ti rí o? Oh, hmm. mo rí wọn ní lounge lánàá, ok, ọmọ Westgate, mo rí wọn bẹ̀. Mo rí wọn pẹ̀lú awẹ́lẹ́wà obìnrin kan, ok? Wọ́n dá àwọn àlà let me just show you. what yé yé ah ayé èèyàn ọkùnrin ò mà ń dá o ah rárá dàpọ̀ tí mo rò bí èèyàn ọlọ́run ni wọ́n èèyàn ọkùnrin ẹ̀ máa lọ́rùn. hey young lady watch your tongue okay ọkùnrin ló dó tiẹ̀ kó má sọ̀rọ̀ anyhow kí ló dé tẹ̀yìn ọkùnrin ṣe máa ń ṣe bí ẹranko báyìí náà. owó òòjọ́ jẹ́ kí mi náà bí ẹ́ kí ló tẹ̀yìn obìnrin náà máa ń ṣe bí ajá tẹ máa ń rìn òṣì káàkiri. wo mi ò tiẹ̀ ráàyè gbogbo yẹn òjò ṣàbá mi send gbogbo recordings yìí bá mi send ẹ̀ sórí fún mi. dúró náà ṣé kò fi ṣe pé o fẹ́ lọ fi hàn sísá ẹ̀ what do you expect. ah no no no no no that won't be good for their home okay. ọlọ́run tiẹ̀ ní darílé wọn rúṣùjọ ṣàbá mi send. babe má jẹ́ ká send ẹ̀ má jẹ́ kí n send ẹ̀ sí ẹ má jẹ́ kí n send ẹ̀ sí ẹ má dalẹ̀ àǹtí ẹ rú. no one to be trusted. Oh, even even your shadow don't trust your shadow wọ́n ló mú táàtì nǹkan tí mo ní ti jù ú tó ń sèǹdẹ̀ jù. Kìlọ̀ kìlọ̀ kìlọ̀ ń ṣe é kìlọ̀ ń ṣe é báyìí. Ṣé fún kúkú wọn? Twenty six. <laughs> Ẹ̀yin guys, bí mo ṣe pàdé Ṣùbọ́mi nìyẹn o. Ah, ah. Dàpọ̀, <laughs> so ó pàdé Ṣùbọ́mi, o ò dẹ̀ sásàlá fún láìfẹ́. Ah, kí ló fẹ́ mú mi sá? Ládùúrú gbogbo ìranù àti ṣekúṣe tẹ́yìn méjì ṣe ní school so yẹn ò tí ì tó yín àbí. i wonder o i wonder ten ten, fourteen lẹ́nu. <laughs> ọ̀rẹ́ <laughs> you better be careful. Hmm. ó jẹ́ ṣọ́ ara ẹ̀ kó o má lọ ṣe nǹkan tó máa affect matrimonial home ẹ̀. ọ̀rẹ́ ṣọ́ ara ẹ̀ o. tẹ́lẹ̀ ìwọ ọ̀rẹ́ gbàgbé gbogbo yẹn mm-hmm. kò sí nǹkan kan tó máa affect home mi ah, ah, ṣẹ́yìn ti gbàgbé mi pé ọgbọ́n gbọ́ la fi ń tayọ ni. Eh, eh, eh. ọgbọ́n ọgbọ́n la fi ń tayọ. bẹ́ẹ̀ ni o. ìwọ tí wàá gbà mí ọ̀gá máa pọ̀ lọ́gbọ́n ni. yes. wá ọ̀rẹ́ ọlọ́run akọrin mọ̀ ṣe lórí eléyìí. ọ̀rẹ́ wa kàn lówó ni ìwà ẹ̀ ò tí ì chẹ́ǹjì. kí ló sọ́nsìn ọlọ́run akọ ẹ̀yọ ẹ̀yìn èèyàn gbogbo nǹkan báyìí lè máa fi ń kọ́ lọ́n lọ́rùn ṣe fẹ́ kẹ́rù kẹ́rù pa àbá yẹn kẹ́rù kọ́rùn wọ̀ pa. ó yẹ mí náà lẹ́nu ọ̀rẹ́ ní sùúrù. come in. Wow. Um, thank you there. Thank you, sir. sir àwọn woman widow tẹ máa assist yẹn wọ́n ti wà ní reception. ó ah, ah, ṣàrí pé mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi sọ fún wọn kí wọ́n dúró dè mí náà. yes sir. yeah take care. Ah, nísòwò tiẹ̀ nísòwò náà ọ̀rẹ́ ọ̀rẹ́ nísòwò nísòwò ọ̀rẹ́ má da orí mi ro so o tún máa ń care fún àwọn widows náà. mo kọ̀ tí ní kí n máa tara wọn sí ọlọ́run ni o. ara nǹkan tọ́lọ́run máa fi ń gbó um, um, ọ̀rẹ́ secretary yìí alpha báwo lọ́wọ́ ọmọ yẹn ṣètò mo láìkẹ́ gbé fún mi náà. gbẹ̀ngbẹ̀lẹ̀ kú ni ó lọ gbé ẹ̀yin guys ẹ jẹ́ kí n sàn kọ̀kọ́ fún mi. níṣòro níṣòro níṣòro jáde ọmọ tó wọlé tí mo sáré àìbí bàyí sí ọ̀tún no kí ló ṣe ẹ ná no kí ló ṣe ẹ tó máa ràn ṣọlọ ibi tíṣe torí òkò ògbérin ló máa ń gùn ẹ débọ̀ sódàpọ̀ ti yó tán ó ti wá bẹ́kùnbẹ́kùn kiri àbí. So ridiculous. àbẹ́ẹ̀ rí báyìí ìdí rèé o ìdí pàtàkì rèé tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí ń fẹ́ kọ́kọ́ wọn ṣoríire because some of them are too tán báyìí ńṣe ló máa bẹ̀rẹ̀ orí burúkú ń ta wọ́n ti rówó kó fún girlfriend o wọ́n ti dùn ún rí o <laughs> pupa wọ́n ti jáde o obìnrin ti ń rí wọn like ti ń láìkì wọn wọ́n ti ń rówó rọ mọ́tò lọ́bi iṣẹ́ wọ́n ti ní ọ́fíìsì wọ́n lo briefcase <laughs> so ìdí nìyí tí Dàpọ̀ fi máa ń pẹ́ wọlé lẹ́nu jọ́ a máa pẹ́ wọlé a máa sọ fún mi pé òun ṣe meeting bí òun ṣe meeting lọ èmi náà dẹ̀ gbà dàpọ̀ ó ti ṣiṣẹ́ o ó ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ ọ̀kan tí rèéyàn sọ fún ẹ ni ó ti ṣiṣẹ́. sista mi ẹ ṣe àṣe sùúrù hmm. ká má sọ pé àbúrò yín ló dá yé yín rẹ. abẹ́ẹ̀rẹ̀ àbí o abẹ́ẹ̀rẹ̀ ọlọ́run sùúrù o sùúrù náà ni o àbí àbí mo ṣáà ṣe sùúrù báyìí mo Mm-hmm. <laughs> lẹ́nu mi o mo mọ̀ jẹ má lè gbìyànjú àti kọwọ́ bọ̀ mí lẹ́nu torí tó bá kọwọ́ bọ̀ mí lẹ́nu ọlọ́dàpọ̀ máa gí ẹ jẹ máa ń rún ẹgbẹ́ wẹ́ máa gí ẹ jẹ pa kọwọ́ bọ̀ mí lẹ́nu o. ṣé o ti gbọ́ nǹkan nípa mi àbọ̀kùn yìí má ti gbọ́ àwọn nǹkan tó ń sọ yìí. Hmm. ṣé bọ́wọ̀ ṣàtúnṣe tàbí tí mo bá cheat kẹlẹ́dà ẹ̀ fìyà jẹ. kẹlá ó mà sá kàtàkàtàkà ó ó tún ní gọ́ọ̀ tó tún ṣe pé. ìgbà tí mo mọ̀ bọ́wọ́ mi. ọwọ́ ẹ mọ. bẹ́ẹ̀ni. dàpọ̀ ọwọ́ ẹ mọ. Hey! <laughs> Eh, eh, eh, 大锅，乌贼、鱿鱼、大鸡、umbo。 ó ṣáà insist pé ó fẹ́ wọnú yàrá mi. ah why kí ló wà bẹ́ẹ̀ ṣé àṣẹ ìrọmọ rúùmù ara wa ni. oh <laughs> hey how was then in school not now. Uh, what difference does it make. anyways kí ló fẹ́ kí n offer ẹ. anything. anything. yeah. okay anything like slapping Come you. come on how would you slap me ah bíi ti gbàdúrà kọ́ náà. Mm-hmm. come on. Hmm? Everyone knows that I love you. My life is incomplete without you. Mm? I love you. I love you too. manager. Hello, the manager. Hello, sir. Mr. Edapo. Hello, sir. How are you, sir? Congratulations, sir. Eh, mo ní eh, board of eh, directors wọ́n ti approve contracting yẹn sir. Wow! They Wọ́n ti approve everything, sir. Even though checking wọ́n wájú mi báyìí, sir. Ó wà ní save mi báyìí. fifty million naira ah no ṣebí five percent fifty million. hello hello sir hello hello oh hello sir ah ẹ been. bínú sir ní ó dàbọ̀ ní sọ̀kẹ́ ni sir ó ní nǹkan tí fẹ́ sọ fún yín ó ní nǹkan tí sir Okay, sir ẹ nípa five percent orí fifty million ẹni sir. Am I get it? <sighs> yes. kí ló ṣẹlẹ̀ kí look mo ṣe àwọn wọ́ọ̀dù contract of fifteen million naira fún mi. wow <sighs> congratulations. ṣé o ti rí sí <laughs> mi ò tí ì bẹ ní fọ́ọ̀n mo ti gbá kọ́ ìròyìn ayọ̀ hmm. ah, tí bá bẹ ní fọ́ọ̀n kan look for this reason i'm gonna buy you a car. a car. yes. really. Oh, thank you, baby. Àdìmọ̀ bí o kọ̀tà náà. Eh? ẹ̀ńtórí bá rán sí ni ẹ̀ńtórí bá rán sí ni o eh? de takun bá yín fẹ́ kó jókòó sí síìtì mi nítorí eh? padà ṣe orí látàrí kò tẹ́ kọ́ tẹ́ kọ́ dé lọ. ìdá ló mọ bá ti máa là ọ̀nà là kò máa yẹ nìkan rárá. ó fà ẹni tó máa fi tì í. Next. Okay ẹ kú ilé o. ẹ káàbọ̀ sir. báwo ni. yes ah, darling how are you. be guess what. what. in fact ṣé o rántí ìkan lára àwọn companies mo sọ fún ẹ pé mo lọ fún interview wọn tí manager wọ embarrass mi fóònù ọ́fíìsì ẹ oh, good there is this one of my client ó máa ń patronize mi gan in fact òun ló sọ fún mi pé company yẹn pé wọ́n wọ́n nídìí ẹni tó máa supply wọn ní system you know office appliances mo kàn ní kí n apply ní online ni only for me not to hear from them after two weeks last week Moko Losimo lọ sí that same manager our exchange number only for that manager to call me this afternoon wípé láàrin àwọn èèyàn mẹ́wàá tí wọ́n apply for contract here, pé mi ni wọ́n gbé and it's worth fifteen million. ah that cost for celebration. ah ẹ kú rírì sá. òṣèdè what's going on o tiẹ̀ o tiẹ̀ túra ká o bá what's going on. kí ló Then, uh, well, I got you a gift. Hmm? Eh? Look, I want to go and freshen up. We need to go out now. I need to spoil you guys. I'm telling you, 50 million contract is not an easy one. I'm coming. Sister. Ah! Sister mi. Sister. Yeah! Sister mi. Eh, brother. Ah! Sister ló ṣe é. yé ikọ́ it wọ́n ti dá mi lọ́dọ̀. sami sami. yé yé kí ló ṣe. yé yé yé tẹ́lẹ̀ ni. yé lálẹ́ how you feeling. lọ́wọ́ yé wọ́n gbà mí yé yé yé. come on get the keys. Uh, uh. ẹ̀rọra wáyé àjò ayé le ẹ̀rọra wáyé ayé ń mi ẹ̀rọra wáyé àjò ayé le ẹ̀rọra wáyé ayé ń gbáyé mi ayé. mojúbà ayé o ayé ń wáyé ayé ń kẹ́ni ayé ń jẹni ayé ń yé sí ni lára ayé ń dúró tì ni ayé ń já kulẹ̀ ayé ń payé lẹ́kún nínú ayé la wà ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àti là àti là àti lówó láyé. ẹ̀jẹ̀ ò báwo ni ara ìyàwó mi. She's getting better. Like Baralong, Uncle need um, a lot of rest. Yeah, a ní láti aláwọn kan rest dáadáa torí wọ́n ti over stress ara wọn. ṣé èdè ṣúrò pé ààrẹ máa wá ọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà. lágbára ọlọ́run ọmọ àwọn òkè. ṣé mo lè lọ jẹ́ kí ẹ sìn. Ah, rárá ẹ kàn jókòó sí reception a máa pè yín as soon as tá a bá rí i pé wọ́n ti rest there a pè yín pé kẹ́ lọ rí wọn. ok ẹ ṣe. olúwa ṣeun. thank you. Hmm. Eh, ẹ jọ ẹ jẹ́ kí n rán yín lọ́fíìsì mi. Ah, ẹ jọ dókítà ẹ má wulẹ̀ rí òun nípa gbogbo tẹ́ bá fẹ́ sọ ẹ jọ ẹ sọ bí èmi ni mo bí ẹ jọ mo tẹ́ bá fẹ́ sọ hmm. tẹ́rí ẹ jọ ẹ jẹ́ kí n mọ̀. ẹ eh, bọ àwọn ọlọ́kọ ẹ. bẹ́ẹ̀ni èmi nìyẹ ẹ eh, èmi nìyẹ mọ́mí a ní ìdá ti kún fún àdúrà gidigidi ẹ bá ṣe ń ṣe ó yẹ kó ti yé eyín mà mọ́mí ó ti yé eyín ẹ jẹ́ kí n rà wọ́n please come come. àdúrà ṣé dókítà sọ pé kí gbọ́mọ mi kú mi lọ́sọ̀ọ́ yìí àdúrà. gbà mí kàdá ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ jọ. ẹ ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ sì ní mọ́sàárì ọmọ ńgbà ẹ ti lè dẹ́sẹ̀ tẹ́ ẹ wọ bí aburú kankan ò ní sọ ọmọ yín. kò ṣáà ní sọ ọmọ mi. ìjìkáyé o àrìnkáyé kùtùkùtù fomi ìgboro bọ́dú ara ni mo yá ara ni mo yá èrò ni mo sàn èrò ni mo sàn gangan ni mo wú. lọ́fà ní ṣọ́ọ̀bù rẹ̀. ẹjọ́ ta ló ṣe ta lẹni tó dọ̀wù tó ta ọmọ mi lọ́fà ọmọ mi tí kì í ró tí kì í fọ́ ẹjọ́ tó lọ lóòótọ́ ẹnu títọ̀ òwe bá mi pè ṣé kò kò ní ṣe ọmọ mi báyìí. nǹkan kan ò ní ṣe àwọn tí pàwọn òun kan yọ náà máa tọrùn mí làwọn ò lè jẹ àròkọ èmi kí ní ìmọ̀ ṣètò ṣẹ́pàwọ̀ ìtọ́rọ̀ wọn dayọ̀ nǹkan kan ò ní ṣe ah! ní ṣètò tẹ́ lò fún ìfún yín nǹkan tẹ́ fi pa lára tẹ́ fi wọ tára rẹ̀ ọ́ fi yá torí àwọn tí fáwọn òun kan yọ ọ̀nàmọ́tọ́rùn mi làwọn ò lè jà rò pé ní mo ṣe tọ̀sẹ́ pàwòrí wọn ẹ sì yín fa ifá yin Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ó yin Olódùmarè ọ̀rọ̀ yẹn ó dayọ̀ yín ṣètò tẹ́ lò fún tára rẹ̀ ọ́ fi yá. ṣé kò sí tẹ́ ẹ pè mí nípe pàjáwìrì. tí ọba ṣe obìnrin ìjẹkúmọlú ìjọba jẹkúmọlú àjẹpẹ ikú ti pa olú ti bẹ́ẹ̀ lé wọn ni ọ wà ni mo fi ránṣẹ́ pé ọ̀ sọrí ìyàwó rẹ tọwa bí tí mo ní mo gbẹ́rọ̀ lé lọ́wọ́ ìgbẹ́rọ̀ kankan lé lọ́wọ́ o ah! torí ìyá rẹ̀ tí ń bẹ́ ń bí mo fi dá a bí ọgbọ́n torí àìtójú oníka mẹ́sàn-án kà kọ́mọ́dé wípé yọ́ dàríyànjiyàn ìwọ náà fojú ara rẹ rí tó ṣẹlẹ̀. aláyídà o alápàdà ògòdò aláyídà ló bí ẹnà alápàdà ló bí ọ̀gá ògòdò ló bí òwú ifá má jòjú àti rí nǹkan ìyọ́ pọ́n ọmọkùnrin wọnú kòkò tí ń bẹ wájú rẹ yìí. Ah! bàbá mo dáràn mo yìí ti báyé mi jẹ́. ọba ayé rẹ jẹ́ àbọ̀ síra rẹ̀ níta láì màkàn fi ń síra rẹ̀ lọ́pọ̀ ṣèbó fẹ́ ṣọ́ọ̀ṣù ta ni ọwọ́ ayé sódì fún un kò mọ̀ pé tó ń fẹ́ ṣe ìbáṣẹ́ tí mo ṣe fún ọ jẹ́. bàbá kí wọ́n fẹ́ ṣẹlẹ̀ báyìí. ọ ti lóra rẹ̀ fún ọ dípò ohun tí wọ́n máa lò fàájì rẹ̀ ọ ti dẹrun nídìí ọ ti lóra rẹ̀ fàájì òun fún ọ. so kí ni ntẹ́ sọ fún mi sí ni pé mo yín ti lọ ara rẹ̀. bẹ́ẹ̀ni èyí tó wá jẹ bàbá bá rí ibẹ̀ tí mi ò sọ lójú ìyá rẹ̀ tí mo fi pẹ́sẹ̀ wọn síta kọjọ́ mẹ́ta ò tó pé mo ní ọ̀jẹ̀ ah mo dáràn. wọ́n jẹ́ tí babaláwo kan bá ní ẹ̀rọ wà irọ́ lọ́pa. bò bàbá ló tó sì mú sọ fún yín pé mi ò ṣògùn owó kí wàá ló fẹ́ fa ikú. ǹjẹ́ ṣé mi náà sọ pé mo ṣògùn owó fún ọ ni ṣé mo rán ìyàwó rẹ kọ́ lọ ṣe tọ́ ṣe ni àbí mo ní ọ̀tàn kọ́ ṣe ni. kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí bàbá. kò sí. Ah, bàbá ẹ wá nǹkan ṣe sí ni o mo yín ò gbọ́dọ̀ kú o ah, ẹ wá nǹkan ṣe sí ni o. èmi ò wá kí ni. Ah, mo sọ fún yín ẹ wá nǹkan ṣe sí ni o torí tí mo yín bá fi lè kú ẹ wo ẹ ríran wo. ìyá jọ èmi nìyí tí ń ṣe bí ayan tí ń lérí sí ọ fẹ́ sọnù ọ fẹ́ dẹrun nídìí pẹ̀lú ìyàwó rẹ. ẹ̀rọra wáyé àjò ayé le ẹ̀rọra wáyé ayé ń gbáyé mi ẹ̀rọra wáyé àjò ayé le ẹ̀rọra wáyé ayé ń gbáyé mi. ọlọ́run àbáyé yìí lára balẹ̀ ààrẹ máa yá wàhálà tí mò ń ṣe lórí ẹ̀ ò ní pé ọlọ́run bá mi jogún àlàáfíà fún ẹ agbára ọlọ́run. ọ̀run kú agbára ọlọ́run you She live to eat the fruit of her labour in Jesus' name. amen amen ṣe ọkọ mi. wọn báwo la rẹ ṣé ó ṣe díẹ̀ ṣá. ọlọ́run gbé sórí ìgbéyàwó ọkọ mi. ọgbàrá mi. Hmm sọ fún mi wípé lágbára ọlọ́run ara ẹ̀ máa yá kò ní sí nǹkan tó máa ṣe. àmì mọ́ni báwo ló ṣe ń ṣe ọ́ mọ́ni mọ́ni mọ́ni ọdún wa mọ́ni ọdún wa mọ́ni mọ́ni mọ́ni o mọ́ni mọ́ni ẹ̀jọ̀ mọ́ni mọ́ni mọ́ni mo gbé mọ́ni mọ́ni má ṣe báyìí fún mi mọ́ni má ṣe báyìí fún mi mọ́ni mọ́ni o mọ́ni. Mọ́yì Mọ́yì dídélẹ̀ dídélẹ̀ dídélẹ̀ bá a pè é mo mi mo ti pè bá a pè é mo ti pè mo bá a pè é Mọ́yì Mọ́yì Olúwa. kí n tí wàá lọ sọ́dọ̀ bàbá yìí ni ah, mi ò ní lè lọ torí bí mo ṣe sọ̀rọ̀ sí lọ́jọ́ yẹn kó má lọ nà mí lóògùn ah, kí ni mo fẹ́ ṣe báyìí ah, máa pè kọ́ ló ń jẹ́ kó pè kọ́ kọ́ ló ń jẹ́ kó gbé kọ́. nọ́mbà bàbá yìí dà. Hello, bàbá. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi bí mo ṣe sọ̀rọ̀ sí yín lọ́jọ́ yẹn. Ṣé mo pọ́n ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ẹ jọ̀ọ́ ẹ jẹ̀bù rẹ àwọn olùgbẹ́bẹ̀. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọjọ́ mẹ́ta ló kù fún mi láti ṣe tuntun ó mo ṣe ní kí n béèrè pé ṣé kí n sì máa lo ẹ̀jẹ̀ yẹn lọ ni. padà ẹyẹlé bíi ti bú ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ẹyẹlé ti dẹ̀jẹ̀ yàn èèyàn lọ́ọ́ máa padínkù ẹyẹlé lóṣù mẹ́ta mẹ́ta báyìí ohun tẹ́ ẹ̀ sọ ò yé mi o. ẹ̀jẹ̀ èèyàn lọ lò. I still don't get it. ṣé pé ohun tẹ́ ẹ̀ ń gbìyànjú láti sọ ni pé ẹ̀jẹ̀ ènìyàn ni màá máa fi ṣèrúbọ lóṣù mẹ́ta mẹ́ta. orí ọmọ rẹ lọ́sì ti bẹ̀rẹ̀. wọ́n bá wọ̀ má dán wò wọ́n bá wọ̀ má ṣe ìgbà náà lọ́ọ́ tó forí jóná tó ń gbóhùn ààrẹ. Baba, who does that? Irú ọ̀rọ̀ wo lẹ ń sọ lẹ́nu yẹn? Ẹ wo, mo regret pé mo mọ̀ yín. Ẹ má ẹ̀fà bá mi sọ mọ́. Kí mi lú ẹ̀jẹ̀ ènìyàn. Ẹ wo ekú sì kúrò lórí fóònù mi. Bá ọ̀rẹ́ ní bàálà, ọ̀la kì í yá. Bá ọ̀rẹ́ ní bàálà, bá ọ̀rẹ́ ní bàálà, ọ̀la á pẹ́. Bá ọ̀rẹ́ ní bàálà ọmọ yín wáì mi ò kánjú ọ̀la ìwọ ló kó mi sí gbogbo wàhálà yìí o wáì wáì wáì wáì wáì rọra wáyé àjò ayé le ẹ rọra wáyé ayé ń gbáyé mi ẹ rọra wáyé àjò ayé le ẹ rọra wáyé ayé ń gbáyé mi ayé. mojúbà ayé o. ayé ń wáyé ayé ń kẹ́ni ayé ń jẹni ayé ń yé sí ni lára ayé ń dúró tì ni ayé ń jáni kulẹ̀ ayé ń payé lẹ́kún nínú ayé la wà ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àtìlà àtìlà àti lówó láyé ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àtìlà ojú ẹni màá làárí tó nínú ayé ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àtìlà. you No. àṣírí kan wà tí mo fẹ́ tú fún gbáyé mi. Ayé yeyeyeyeyeyeye mojúbà ayé o. Ọwọ́ náà Aye, pè túpè túpè. Ayé ń kẹ́ni, ayé ń jẹni, ayé ń yé sí ni lára, ayé ń dúró ni jáde kulẹ̀ ayé ń payé lẹ́kún nínú ayé la wà. ọ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ah, ìmùlẹ̀ àti ìlà. oṣoolẹ̀ tútù ni ẹ ti máa gbọ́ abẹ́ ti gbọ́ oṣoolẹ̀ o lówó láyé oṣoolẹ̀ tútù ni o ẹ ti máa gbọ́. babẹ́niọlá ah! babẹ́niọlá oṣoolẹ̀ tútù ni. babẹ́niọlá ayé mi mo dárò aṣọ́mọkùnrin yìí ló fọmọ mi ṣògùn owó àbóṣọlẹ̀ tútù kan ló pariwo yìí ni àbí kí ni ìtumọ̀ òṣọlẹ̀. àwọn lọ́fíìsì tẹ́mi ṣògo owó kò ní dáa fún ẹ. kò dẹ̀ ní ṣoríire ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé mi o. ṣé ẹ̀mí Ẹniọlá ò sí nínú ewu báyìí. Ẹniọlá Ẹniọlá pe pásítọ̀ fún mi pe pásítọ̀ pe pásítọ̀ kí n bá pásítọ̀ sọ̀rọ̀ kó lè bá mi ṣèrà padà fẹ́ni ọlá pé pásítọ̀ ṣó ti lọ. ẹ ayé olóòtú jọjọ nìyọ. oṣó lẹ́nu. What's your name? tó bá fẹ́ lówó, wàá ṣoṣó lẹ̀. Ṣé o gbọ́ mi? oṣúlẹ̀ tútù ah oṣúlẹ̀ tútù that is oògùn owó ni Dàpọ̀ ṣe ìyàwó ẹ̀ ló fi ṣògùn owó. orí mi ẹlẹ́dàá mi oṣù tí kò ṣe pé ìkọ̀kọ̀ máa ṣe èmi náà báyìí ìkọ̀kọ̀ tó máa ṣe ìjọba ọlọ́run àgbẹ̀ ayá o àgbẹ̀ ayá. 大货。 padà gbọ́ sógun owó ni. Ah, ọ̀rọ̀ mo sọ náà ó mo sọ kò sọ náà kọ̀ọ̀kan lu ẹbí wọn mo sọ bàbá ìṣògùn owó ni. kí ló dé mú ọ̀nà tí wọ́n rọ̀ tó ránṣọ mọ́ kò sówó kò sówó ṣògùn owó kò yẹ pé ó nà fún wa ń bẹ̀ ṣé kò nà fún wa ni òtí òtí òtí ẹ ní empathy fún òtí ẹ ṣe anything ó kò bẹ̀rẹ̀ sí ń pariwo. wọ́n bí ọ̀rẹ́ ọlọ́run ti ran ẹ ló máa wá support business tiwa ọlọ́run ti sí wa nìyẹn kò sí kò tó bá ah a ah, ó dẹ̀ dùn mí fún ọ̀bọ ìṣá. ìrora wáyé. èmi mo tó po kíkìrẹ jẹ́kíjẹ́kí kí ní ká yẹ o mo lè kéré lójú o mo dàgbà sí i. ẹyin tẹ́ ẹ tú mi di kókó láì mọ bí wọ́n ṣe gbìn ín rèé àbí ti yín ọ̀tá tí mo fi jáde ńlẹ̀ látàárọ̀ tí mo dé this late ọmọ yóò sì lólè yìí. virgin mi ti ẹ̀ lè picture ẹ̀. Ah. torí kùkù àkọ̀ràn yàn ẹ ta ló kù ẹ ti ń dáná oúnjẹ fún wa ní kùkù. ṣe ṣe orí hàn wọ́n lọ́rẹ́ mọ́jọ́ lójú ọgbẹ́ ọyà àwọn màjèsí ń wèrè èmi ògbélé ìrí lájọ mo ti dáyé bí a ní bí ọba lọ́wọ́ ayé nú ọmọ ọjọ́ mẹ́jọ ọ̀gbọ́dọ̀ yáwó. tí bàbá èèyàn pa nǹkan mọ́ ṣe mí orí ọmọ fọ́ mi ọ̀dà máa jọ yá ẹ lójú. tó bá wù ọkọ ọlọ́kọ láyé tó ṣàbíamọ́ láyé rẹ̀ àfikún ọ̀fẹ́ kàbí. agbájé náwó bàbá ẹ̀ náà ògùn òun gbọ́gbọ́ ògùn kí ló kan owó àwà kí ló kan màálù pẹ̀lú náà ò dà láì sọ ni wípé ẹgbẹ́ àbúrò wa tí ò tẹ ẹ̀tọ́ mi ìdí wa lẹ́fẹ́ lọ́kọ sílẹ̀. ẹ gbọ́ ya ẹ jà gọ̀rí ọkọ ẹ ayẹ. ìdájọ́ rẹ̀ kó súnlẹ̀ ilé. ẹ̀mí mi lẹ kó gun wá dáa lé ọ̀yẹ̀wò àmọ́ bá ń jà. máa jó yé yín pé èmi gángan ló tà. àjò ayé le ẹ̀rọ̀ra wáyé ayé ń gbáyé mi ẹ̀rọ̀ra wáyé àjò ayé le ẹ̀rọ̀ra wáyé ayé ń gbáyé mi ayé. ayé ń wáyé ayé ń kẹ́ni ayé ń jẹni ayé ń yé sí ni lára ayé ń dúró tì ni ayé ń jánikulẹ̀ ayé ń payé lẹ́kún nínú ayé la wà ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àti là àti là àti lówó láyé ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àti là ojú ẹni màá làárí tó nínú ayé ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ìmùlẹ̀ àti là ẹlẹ́dà ló máa ti wáyé ẹlẹ́dà ló mọ bá ti máa là ọ̀nà là kò máa yẹ nìkan rárá àtìlá.